ó kó sẹ̀ kó wá jẹ́ jẹ́rà lọ́jà. èmi ewélérè ọba kòso inú ló kó sẹ̀gbó gbé èèyàn tó bá fẹ́ rí ìbínú arábàmbí ẹ pé kó lu wàrí òfodó kóná. ńlọ wá wá sọ́dọ̀ mi. bẹ́ẹ̀ ni bàbá. ní gbogbo oko tèmi gbé oko ṣàkóso ọjà òkùnkùn. èèwọ̀ ni o èèwọ̀ ni o èèwọ̀ ni o ẹnìkan ìbúsàgbó lẹ́rùn béèyàn bá búsàgbó tòjò tẹ̀rù lolúwarí ó fi gbólógbò gbọ́. bí n bá ti fún ọtọ́ tó bá ti lù ú. yìí mẹ́kọ̀ọ́ pupa. tó ọ̀kan báyìí yóò padà síbi tó ti wá. ẹ fi mílẹ̀ náà ẹ sọ́yìn. ẹ̀rọ ẹ̀rọ alábàbí ẹ̀rọ àkọ́kú òjò tí ń nà kiri kàkàkà. ewé lérè lé o. ṣàngó mọ́ bá ń jà àwọn olówó ẹbọ ńlé. bàbá mi abọ orí mújì náà ṣu kùkẹ̀kùkẹ̀. ọmọ kékeré mo tó kélé o mo tó kélé o àgbàlagbà mo sókèlè o mo sókèlè o ṣọgbó mọ́tò mi lòkùn lọ́kùn o mo sókèlè o ẹ̀rọ ẹ̀rọ arábàbí ẹ̀rọ. káàbọ̀ bàbá mi ẹ káàbọ̀ ọ̀ka ojú ọ̀nà tí ń lé fùrù kọ̀ọ̀kan tọ́lọ́dẹ. onílé náà àkàrà dìgbò apẹran tí jẹwé gbẹgbẹ àti wúrò ní fojú winá ọ̀mùrẹ̀rẹ̀ níbi rẹ̀ tó yẹ adébábọ̀ ọ̀run mi là ń jọ́ tí ó kọ tí ọgọ́ fàtẹ ìmí sẹ̀kó lódù. ọdún máa yà. sọ́ọ́ọ́ má dánwò tọ́ ọ dánwò tọ́ ọ tẹ́wọ́ gbà ó kú dànù bí èlùbọ́ èmi mọ́ sọ bẹ́ẹ̀ ọ̀yà fífi làárẹ̀ ẹ̀rọ ẹ̀rọ ṣẹ̀ṣẹ̀ kówé nígbà tó bá ti délé àṣẹ́gun ti délé. ẹ bá ń gbé tán ògo òòṣà ẹni là gbé gẹ̀gẹ̀. ẹ bá ń gbé tán ògo òòṣà ẹni. alani alani ìlọ ọjà báwo ṣọ́ọ̀ṣì ní ìlọ wa. bọ́ọ̀ bá ilé pẹ́ mi tọ̀wọ̀ ikú káàmọ́ nínú. àkílódé tàbí bàbá. àmọ̀ pé yábí náà àbí kí ló ń kọ́ rẹ̀. tuntun bọ̀ tuntun bọ̀. báwo ṣe wọ́n fi. àwọn pẹ̀lú wọn ni àwọn pẹ̀lú rò àwọn pẹ̀lú rò àwọn ọ̀dọ́kùn àwọn pẹ̀lú rò àwọn pẹ̀lú rò pé kí wọ́n ní dúró ọmọkùnrin ti dúró. ẹ kú ọ̀rọ̀ èèyàn ọ̀rẹ́ yìí kò sí ohun tí ó ṣe kò lè kú nítorí gbogbo òbéèrè tẹ́ ń béèrè òun kò lè kú lódodo ńgbà tẹ́ gbé wá àyè bíi pé yóò jáṣẹ̀ yóò jáwọ́ rẹ̀ àwa dúpẹ́ fún lọ àti fún lóògùn hmm. ara rẹ̀ ti balẹ̀ o sì wá rẹjú lọ́wọ́ ẹ gbọ́ ẹ wà lọ́lé nítorí àwọn àlejò pọ̀ lẹ́ẹ̀dẹ̀ mi tí mi ń dá lóhùn lọ́wọ́lọ́wọ́. bàbá ṣé ọ̀rẹ́ wò ní kú báyìí. ẹ mọ́kàn yín ni ẹ ti gbé dọ́dọ̀ èmi àti lè gijó oògùn alẹ́ ní bá yín wí nǹkan kan ò ní ṣe ẹ gbọ́ ẹ̀yin ẹ ṣeun ẹ ṣeun ẹ bọ́ ọ̀rọ̀ tó bá dalẹ̀. mi ò fara mọ́ ohun tí bàbá sọ àmọ́ òpè ká dúró síbi ohun tó bá máa tẹ̀lé ká fojú ara wa rí ká dẹ̀ fi ti ara wa gbọ́ àbí kí lórí sùn. ẹ kò búrò rẹ ẹ jẹ́ ká dúró. yá a dúró. Mm, kò búrò. kí ló dé kò yẹ kó rí báwọn torí pé ọ̀rẹ́ rẹ níṣòro ọwọ́ aṣáfù kò yẹ kó rí bẹ́ẹ̀ o ṣùgbọ́n tani ó dé la rí o tani tí ń bọ̀ àti mọ́ o bẹ́lẹ́dùmarè bá lóun dé báyìí tó gbé ẹrù náà kúrò lórí rẹ̀ tó sọ sórí ẹlòmíì kí ló ń tọ̀ fẹ́ bọ́ lọ́hùn fà. inú bínú ìyá wa kẹsì mọ́wọ́ wo ìyá mi ló fà á o. bẹ́ẹ̀ ni ẹ má rí dápẹ́ inú bínú ìyá wa ẹ̀wọ̀n bí mi ní ṣe bẹ́ẹ̀ mọ́ yín mọ̀ yọjú sí nígbà gbogbo yín mọ̀ yọjú sí. mo gbọ́ ẹ wọlé. ẹ̀yẹ́ ẹ̀yin ò sí ìlọlé tí mo ti wí mo ní ẹ lọ ní ìgbàgbọ́ má lèèyàn fi ń ti gbogbo nǹkan elédùà ní mára ẹ̀dá yá o àmàwọ̀ ó gbìyànjú òfin dá ayé lójú ara ọ̀rẹ́ yóò yá ṣé wá tí ọ̀rẹ́ yín mu láti òwúrọ̀ ó di àárọ̀ ọ̀la kára rẹ̀ ó tó balẹ̀ ẹ gbọ́. ọ̀hún. èèyàn ò kí omi gbóná sẹ́nu kó tó dúró ara rẹ̀ ó gbà á ẹ̀fọ́ kò bá lò ẹ tètè máa lọ ilé títí. ẹlẹ́dàá nínú owó ọ̀rẹ́ nígbà. ṣé ò lè wà. Ah, kó má bàa lè náà ni àmọ́ pé ẹ̀yìn sórí mi tó ṣẹlẹ̀ ni pé ó ti pẹ́ tí mo ti máa ń rí ẹnu àbá wa yìí ó jẹ́ ọmọbìnrin tó rẹwà dáadáa mo wá wò pé irú ọmọbìnrin tó rẹwà bíi tiẹ̀ tó tún ní níwà báyìí tí n bá fi ọ́ ṣaya lọ́ọ̀dẹ̀ mi kò lè sí tí ó burú bẹ́ẹ̀ o. èmi tí n kò sí ọ tí ah, ah. n kò sí ọ kó o fi èmi ṣaya. ṣé wọ́n bí ọ ni kí ni dáhùn rẹ náà dákun kí lọkọ rẹ náà. akínyàn lórúkọ mi. akínyàn ó ti fẹ́ di akínsukún fún àwọn òbí rẹ o fẹ́ kí àwọn òbí rẹ fojú sunkún rẹ èmi ọ̀rọ̀ rẹ èso ni ẹ̀yin ọ̀rẹ́ mi ẹja lọ. ọ̀rẹ́ mi kí ló sọ fún mi. olórí ibùdó mọ̀ ló ń wọ fẹ́ mi mọ̀ ni. ẹ ó náà wọ́n fẹ́ ọ <laughs> ọ̀dọ̀ lórí ibu rẹ̀ lóhùn ọ̀dọ̀ lóhùn. ṣé lọ. ara mi yẹ. sọ fún mi ṣé ó dìbò ìlú ni wo jẹ́kíjẹ́kí kí ni kò yẹ kò jẹ́ ń gbádùn lóde nígbà kan o ìgbín rẹ ó ti tẹnumọ́ gẹlẹ yìí àti dandan kò wò ó sórí ibi tó bá ní kí gbígbé rẹ ó má gbè ibẹ̀ ni ó gbè ibi tó bá ní kí tẹ̀tẹ̀ rẹ ó mọ́tò ibẹ̀ ni ó tẹ̀ o àfi ká tẹ́lẹ̀ yìí o. wo ah! wo ọ̀rẹ́ mi àfi kí n gbé bẹ̀ àfi kí n tẹ̀ bẹ̀ àfi kí n gún o. Ah! Ah! wọ́n ní ilẹ̀kẹ̀ má já sí ilẹ̀kẹ̀ má já tóbi ibi kan ṣàlẹ̀ ilẹ̀kẹ̀ má já sí ṣẹ́ẹ̀rí àrígbọ́kú ara wa o ṣàǹgbọ́ àdèkín tó rẹ ní bárìn ká má tó rẹ ní bọ̀rọ̀ tó kó kó fáì tàbí ẹ̀rọ fàdídí ṣàǹgbọ́ ṣó ìwọ ni mo bá lọ̀rọ̀ o ṣàǹgbọ́ ṣó ìwọ bọ́lápá rẹ o fẹ́ yá kí ìpá nínú ọ̀rọ̀ rẹ tàbí bára wa ṣe tábà lè ṣe ń bẹ sọ́ọ́bà ìwé yìí lówó máa jẹ́ bọ́wọ́ tábà ń bẹ sọ́ọ́bà yìí ìwọ fẹ́ kẹ́ máa jẹ́ bọ́wọ́ kéde nǹkan tó fún ẹ tí wọ́n fún ẹ fún ẹ tó wáwo gbogbo bí ìlú ìṣe tó ti rí ti tó obìnrin ọ̀kan ṣòlè máa fẹ́ tó yẹ gbé pé ni wọ́n lọ kẹ́nu fẹ́ sí ẹ́ àwọn ìgbà sì bọ̀ wọ́n sọ wípé ìwà àti ìṣe téèyàn bá ń wù èèyàn lọ́ọ́ kọ́ ṣọ́bùlì tó yẹ ṣe wù ẹ̀wẹ̀ yìí kó ba lè mọ wọ́n bá bá mọ̀ wá sí àmọ̀ pé ń fún ẹgẹ́ mi nínú mi tó bá yẹ kó àtúkò gbà tí wọ́n fún ẹgbẹ́ rẹ tó lọ dé rò fẹ́ tí rí sí nínú bá lọ bíi lẹ́gùn bá lẹ́gùn lọ́sẹ̀ kan tá à ń sọ ìlànà máa hmm. sọ ẹ ìkọlù wa gbé ẹ lábàá gbọngàn lómi bá bá ń bẹ gbọ́ sẹ́yìn sẹ́yìn. wo kẹ́hìn ọmọ jẹlé sórí ọ̀rọ̀ tó ń sọ lálẹ́ yìí mo mọ̀ wípé ààrẹ mú ni yóò wí fún ọ nítorí pé kò sì ṣojú ẹ lọ́sàn-án nígbà tó ṣẹlẹ̀. tó bá gbé etí ọba nílé etí ọba lọ́kọ èmi ni wọ́n gbé bẹ́ẹ̀ èmi ẹ kò gbé ẹ bí wọ́n kó tó tó tó tó tó tó tó bá bá mi mọ̀ nípa ẹ o olóògì nílé mi wẹ̀ yìí o bọ́lá kìíní bá ti gàjọ́ bí àtólójú àtòkò kò sí kò tí ń ṣẹlẹ̀ nílùú ìtí òye mi ẹnì kan kò sọ ọkọ fún mi. fẹ́ràn má jẹlé tí ẹ̀ mọ́ da lóhùn. sórí lákọ̀ọ́kọ́ ná èmi kọ́kọ́ fọwọ́ sí i torí bọ́ ọmọ yín ṣe yẹ̀yẹ́ wa ah! ó jẹun tó tì mí lójú pọ̀ tó sì bà mí inú jẹ́ èmi ti wá fọwọ́ sí pé gbogbo tó bá gbà láàfún akínyàn gbọ́dọ̀ fẹ́ ọmọ òun ṣùgbọ́n bó ti wá sọ̀rọ̀ yìí ìwọ́n ṣe mí bákan wípé lóòótọ́ ni a jẹ́ wípé bó ti bá a sọ̀rọ̀ lọ́mọ bínú ló jẹ́ pé ó ti pàwá méjèèjì dànù jọ ṣé á jókòó báyìí á máa sọ ìta ń sọ yìí. Hmm, ẹ wò ó ah. kẹ́hìn ọmọ jẹlé bó jẹ́ ojú ẹ̀ tó lé ni o àbí ó tó ko ni o sórí mo nífẹ̀ẹ́ ọmọ yìí ah. ọ̀rọ̀ ọmọ pé là ń sọ yìí mo nífẹ̀ẹ́ ọmọ yìí gan. ṣé tó wáyé kó bá bínú níṣọ̀gbọ́n bá sọ̀pá yín èkó sóò tó máa ń bíbí lójú sẹ́rí nǹkan táwọn oníṣọ̀gbọ́n máa kọ́ wú yìí nǹkan tí ìròyìn ò ní jẹ́ ẹ̀ṣẹ́ máa fi jáde láyé òun ló máa kọ̀. àwa ni wọn kọ fún àbókù wa. wọ́n lè ní kẹ́ lọ mú ẹ̀rọ kẹ̀tẹ̀ mbẹ́ tẹ̀yìn ẹgbàgbá kẹlẹ́mú bẹ̀ wá wá wọ́n máa máa kọ́ ogun ẹ̀fún yíwẹ̀ yìí dé pé tí tí àwọn òbí yóò bá sọ wọn níyànjú òkú rí èmi ní kò sọ bẹ́ẹ̀ fún yín. ẹ sórí èmi tí nǹkan tẹ̀lé tẹ̀lé sọ ni pé bóyá ọ̀rọ̀ onífẹ̀ẹ́ rẹ̀ àbí ìfẹ́ òrùbọ̀ ẹ̀ lójú gbàgbé rẹ̀ gbàgbé rẹ̀ lásìkò ìgbàgbé rẹ̀ èmi gùn mi ò fọwọ́ sí mọ́ gbàgbé rẹ̀ torí mi ò lè jẹ́ kẹ́nìkan wá jẹ́ mi wálé gbòdò. ẹ wò ó mo gbọ́ ti yín ni o mo rin o mi ò lè gbà. wàá gbà sọ́dọ̀ èyí tó ṣe máa gbọ̀n máa sọ fún ẹ ṣé o gbọ́ òbúkan tó ń wò yẹn kò lówó lọ́wọ́ ó dẹ̀ ṣe kò wú ẹ ṣé ó yẹ díẹ̀ tó ń wò yẹn ṣé o gbọ́ kò lówó lọ́wọ́ ẹni lè bá máa wá fẹ́ bìrì tó ẹ pé òun lè bá máa lọ́wọ́ ògùn sẹ́yìnsẹ́yìn ṣọ́gbọ́n onítọ̀hún láti mọ ògùn dídé tó máa yà sí tó bá dẹ̀ ń gbóyin kan tó máa ń kọ fún àtàbá lọ bèrè òṣùpá lálẹ́ tó bá ní yóò mọ̀ ọ́ lẹ́yìn yóò mọ̀ ọ́ lẹ́yìn kó má bá lẹ́yìn fún ẹ eléyìí ò tẹ̀ lẹ́yìn eléyìí ò lẹ́yìn tí ò bá dẹ̀yìn lẹ́yìn rẹ̀ kó jáwọ́ bẹ́ẹ̀ tó bá kọ̀ tó bá jáwọ́ má má má má má má Ah! ma binu, ma binu, mo kọ́ ma jẹ lẹ́yìn. Eh, ẹ ó bẹ sọ ara rẹ di wàbẹ lẹ́yìn ẹdìyẹ ni kí ló ṣẹlẹ̀ tó sọ tó ní ẹyin ẹdìyẹ kan tí wàá rò wípé tí ẹyin yìí tó bá fi lè di ọmọ ẹdìyẹ yóò dẹ̀gbà tó bá wá dàgbà òun ò mú òun ò mú lọ sọ́jà òun ò lọ tà á ibi tó ti ń wò ó pé owó tóun bá tà tóun bá ń bọ̀ òun á rọtí òun ò rẹ̀ mu òun ò mú ọṣẹ fàájì òun ò máa japa jupa bẹ́ẹ̀ lójú pa lẹ́yìn òun bá fọ́ àti òun fẹ́ẹ́ fi pàfọ́ mi lẹ́nu ni. èmi wá sí bàbẹ́lẹ́ rèé bàbẹ́lẹ́ ọ̀ lèmi o ṣàǹgbọ̀ tó yóò sọ pé kó tó pẹ̀lẹ́ dìyẹ kò gbúdọ̀ tó pẹ̀lẹ́ wúrẹ́ ṣàǹgbọ̀ ṣe ayé ìtọ́ bàbẹ́lẹ́ dìyẹ máa sọ fún mò ń bọ̀. àmọ́ pé. mo ní o padà lẹ́yìn mi. mo ní o padà lẹ́yìn mi Akínyọ̀ tó o bá padà lẹ́yìn mi ó rí ìbínú mi o. àmọ́ pé yá bí iná má jẹ́ padà lẹ́yìn rẹ̀ ìfẹ́ rẹ ní pa mí bí ọtí mo ti ń sáré tẹ̀lé ọ. ìfẹ́ tèmi lẹ́nu rẹ. Akínyọ̀. lórí àlá yìí tán mo wá lọ sí ìwádìí lórí ẹ̀. Adéyọ̀ ọmọ obìnrin tá a rí nínú àlá yìí. Tí èèyàn bá fi lè gbìyànjú nínú ọmọ obìnrin báwọn tó bá fi lè ṣaya lódèdè èèyàn. Ó mà là ó mà lù ú tó bá ń gbọ́ ìṣẹ̀kẹ̀ṣẹ̀kẹ̀ máa mì owó dé owó dé ṣẹ̀kẹ̀ṣẹ̀ ẹ̀ máa lò owó dé dùndún kan ò dùn báwọn ju ọmọdé òun lọ. bẹ́ẹ̀ ni àwọn bàbá ọmọkùnrin tí mo rí náà láti gbogbo àwọn ọkùnrin ní máa ń sàkóso ìlú ọ̀. wọ́n sà ó ní mo ṣe jẹ́ èmi ò lè yí ọ àmọ́ ohun tẹ́mi ó gbà nímọ̀ràn fún ọ ni wípé gbogbo ìgbésẹ̀ tó bá mọ̀ kó o lè gbé tọmọbìnrin yóò fi di aya lọ́ọ̀dẹ̀ rẹ̀ òun ni kò gbé. bẹ́ẹ̀ ti wí ìwà gbogbo ọ̀nà ọmọbìnrin yóò fi dára sí wa mo kún nífẹ̀ẹ́ rẹ̀ tẹ́lẹ̀. ìfẹ́ rẹ̀ ń bẹ lọ́kàn rẹ̀. mo nífẹ̀ẹ́ rẹ̀ lọ. ọ̀nà tó gbà di aya lọ́ọ̀dẹ̀ rẹ̀. tó gbọ́ akíyọ̀ akínyọ ẹyẹ tó wúlò kólókó là ń pè ní lóògùn àì jùlẹ̀ kó lọ o ó gbọ́ olóko ò ju lóńgó lẹ̀ kó lọ o toró mọ̀ pé jẹ tó yí ààyè fóun o láyọ̀ o. ìyá mi ṣé bí ṣe mọ ọgbọ́n àlọ́ ṣébíṣẹ́ mo bá lọ́rẹ́ ẹ̀wọ̀n mo gba àwọn ọkùnrin ní sáfù mi àwọn tọ́jú obì tọ́jú rẹ̀ mi agídí ni ó fi ń bá mi ṣe kótópó ti bá bèrè bínú báyìí ẹsẹ̀ bọ́ọ̀rù fẹ́ yàlúlẹ̀ ni ṣébíṣẹ́ mo bá lọ́rẹ́ ìyá mi. ọkọ mi àmọ̀pé ọ̀ọ́ni kújọ oṣù ọ̀ni wọ́n jò sùn ọ́ ó mọ̀ pé lórí ọ̀rọ̀ rẹ̀ wọn ò sùn wọn ò wò èmi náà wọ̀ ọ́ lásán ẹ̀ àmọ̀ pé àwọn náà sáà mọ̀ gbogbo ọkùnrin náà tóun rí ẹ́ ó yẹ kó yẹ kí n mọ̀ fi gbogbo ọ̀rọ̀ ẹnu sọ̀rọ̀ tán ni àmọ́ pé ṣùgbọ́n mo mọ̀ pé délédùn àti ń bẹ lókè láìpẹ́ láìjìn yóò yan tiẹ̀ fún ọ ó sì mọ̀ wípé ọkùnrin tí ò bá fẹ́ ó di dandan kó nẹ́dùn ara táà máa yẹ gbogbo àpò ọkùnrin wò ni mo bí ọ́ ni ẹlẹ́dàá mi ó pèsè tí o fún ọ. láìsí kí yá mi. mo ní ojú mo bò ó sí ojú mo bò ó bò ó sí ojú eléjú ó sàrè ọkọ rẹ sí ọ láìpẹ́ láì jìn ààrẹ ni ó ṣàánú wa tí ó bá wa wẹ̀dùn ara. àti yọ ẹ kù kí ni ìsinmi gbọ̀ngbọ̀ngbọ̀ ẹlẹ́ẹ̀dá rẹ kí ni ṣe gbogbo ọpọlọ rẹ mo dé lájú rẹ sílẹ̀ ọmọdé bẹ́ẹ̀ tọ́ àgbà sọ kódà mi gbọ́ ti bẹ́ẹ̀ ayémọ́yé ìgbà tí mo ti bọ̀ sọ̀rọ̀ mo ní kó fi àwọn òkú yá bí iná lẹ̀ ṣé dandan ni ṣé dandan ni kò bẹ́ẹ̀ ni. ẹ wo ẹ wo ẹ̀gbọ́n mi ní ìmọ̀ pé lórí ọ̀rọ̀ àmọ̀pínlẹ̀ ti pè mí alágbẹ̀dẹ mi tó ń lu iná lójú kan ó lámì tó orí yẹn orí yẹn ò dáa kí ni ìṣe ọ́ ṣé ìwà rí nǹkan tó dáa yìí máa sọ fún pé nǹkan tó dáa ni àmọ́ pé yábí iná lẹ́ni tó mọ̀ pé gbogbo aráàlú náà ń sá fún káàkiri tí gbogbo èèyàn ń bẹ̀rù rẹ̀ tó fẹ́ kúkú àìmọ̀dí ni ẹ dákun sọ fún mi tó fẹ́ kúkú àìmọ̀dí ni. ẹ wo ẹ̀gbọ́n mi ẹ̀gbọ́n mi bẹ́ẹ̀ tí ń múrọ̀ yìí ẹ tí mú ní líle líle líle yìí ah, ìjọ́jú wa náà sá ló ṣe nígbà tí bàbá wa àtìyá wa ń bẹ láyé tẹ́ ẹ fẹ́ fẹ́ Adéwálé mm. ṣe bí bíyà bíyà mi àti bàbá mi ṣe bá yín sọ rèé wọ́n ní pé kẹ́ ẹ má fẹ́ tẹ́ ẹ wọn tẹ́ tẹ́ ẹ wọn pápẹ́ tí pàṣípà àbí kẹ́ ẹ fẹ́ nígbà tẹ́ ẹ fẹ́ kí náà ṣe fún ẹ ti bí mílẹ̀. èyí mà ti rò ní ìmọ̀ pọ̀ sí lóṣì tán èmi ló ń pàtó fún ní ìwọ yìí náà dákun nínú ọ̀rọ̀ ẹ̀mí àti ẹni tó sọ pé mo fẹ́ tún jẹ́ mi àti ọ̀rọ̀ ọmọ pé yábí nọ́tà ń sọ yìí tó jọra wọn ni sẹ́ẹ̀mì ti wá kú láti bàtí ní ti mi ni yábí iná tó yẹ pé gbogbo ẹni gbogbo èèyàn nímọ̀ ní gbogbo àbáwá yìí pé ọmọ burúkú ni ó wá ń sọ pé òun wá ń sọ kátàkátà òun ń pètò fún mi ìní ìwọ náà. ẹ wọ ẹ̀gbọ́n mi tó wáá ń torí ọ̀rọ̀ ya bí iná ní hmm. òǹfà bọ́ọ̀lù tí mo fi àti yín aláṣẹṣe mi ní màtí dára. aláṣẹṣe ìwọ ọmọ tó kọ gbọ́dọ̀ tó ní bẹ́ẹ̀ òsè ní bẹ́ẹ̀ náà ní ìṣe sọ ní ìjọ nígbà sọ̀rọ̀ ògbọ́ wá ní kí ni nílùú tó ọ̀jẹ̀ ọ̀ máa jẹ mí ó ti dàbí ọkọ àwọn òfìsì bá lọ ìbínú inú kòkò kà ní ìforí rẹ ní gbogbo kòkò abọ́mọ sọ̀rọ̀ ó mà ga o. ẹ̀yin ọ̀rẹ́ mi ó mọ̀ dàbí pé ọ̀rọ̀ akínyàn ó mo ti fẹ́ mọ̀ dàrú ọ̀rẹ́ mi tó fẹ́ kí àṣírí ọ̀tún fún àwọn ọ̀tún. irú ọ̀rọ̀ wo ló sọ ṣé o fẹ́ mọ fi tó ṣe mí o fẹ́ mọ fi yọ̀ mí ni. ọmọ pé ọ̀rẹ́ mi ó bínú mo bínú àpò ló fi ń sọ̀rọ̀ báwọn tí bó ṣe yẹ kó sọ̀rọ̀ sínú mo bínú ọ̀rẹ́ mi dákun mo bínú. ẹ mi n tí bínú n tí bínú ó kò dánú bí mi ni. mo gbẹ e mọ̀ràn ni kò sí tó bínú. ìwọ gbè mí mọ̀ràn ni irú mọ̀ràn wo nu mo ti gbọ́ kò burú sí wàhálà ó dà ẹjẹ́ àmọ́ sọ àwọn ohun tá à ń sọ tẹ́lẹ̀ káàpá yẹn sì. èmi ò sọ nǹkan kan mọ́ mo fẹ́ mú ẹnu lé ọ̀rọ̀ akínyàn tẹ́lẹ̀ ni ah. ẹ sì dánú bí mi. mo bínú. ẹjẹ́ àmọ́ rí bí àwọn. mo bínú. Ah, mo bínú. pé gbogbo sísátọ̀ tí mò ń sátọ̀ látijọ́ yìí torí pé mo nífẹ̀ẹ́ rẹ gidi gan ni jẹ́njẹ́ sí kinní kan yé ọ mo fẹ́ fẹ́ ọ ní sùlọ́kà kó o máa bímọ lọ́ọ̀dẹ̀ mi kó o máa jẹ́ orúkọ ìdílé mi nì. àti rẹ̀ kí ṣe pé ò dá lọ́mọkùnrin kí ṣe pé kó o kéré fún mi láti fẹ́ àmọ́ ó ò tẹ́rù mi gbé e. pé sọ fún mi mélòó gan lẹ́rù rẹ báwo gan lẹ́rù rẹ ṣe wúwo tó tẹ́mi akínyọ̀ọ́nì lè dàgbé. ọ̀rọ̀ rẹ yé mi pípẹ́ pẹ́rù mi ń lò láti tí ń bẹ lẹ́yìn ọ̀pá ó jòjé lọ. àmọ̀ pé. yáàyò owó àdòsí tó ń bẹ wédọ́gba kí inú gbó. ẹ ẹ ló ń bẹ wédọ́gba torí kí a ní ṣébí torí tiẹ̀ náà ni. orí ìpè mọ́. ẹ mo ti mọ̀ pé àyín lọ́wọ́ gbà á ọ̀rọ̀ fẹ́rẹ̀ a máa pa mí bí ojú. ọ̀rọ̀ fẹ́ tèmi ẹ̀ yá yòó ṣéṣe pé tí ó ní omu ó ló fi wẹ̀ ọ̀rọ̀ ọ̀fẹ́ láàrin èmi rẹ̀ sáàpù kún bíbélì ọ̀jẹ̀ irú eré òsì wò ni eré náà lórí ibú wò ni ó ti àmọ́ ara ara òfin hàn là orí rẹ̀ bù ú òtún ṣoṣo náà mi. wọ́n mú tẹ̀lé fún ìkọ́sọ́ fẹ́. ọ̀sán tó ń gbàgbọ́ lórí òwò ẹ̀yìn ó ti dá sọ́dọ̀ àtàlẹ́ ó fi mú un. sóòrì ni mo níṣẹ́ lọ́wọ́ bàbá mi ló lọ mo tọ́jú rẹ̀. ṣé èsì tó nǹkan mi ń bẹ lára rẹ dákun mo níbi tí ń lọ o mo níbi tí ń lọ kó wá fi mílẹ̀ kọjá máa lọ ibi tí ń lọ kí ni mo kò sí tó tó tó ṣe ní ìsìn gan-an ọwọ́ bá gbọ́dọ̀ gbá kí òun tó ti kinu gbogbo lórí. pààyà mi torí pé wọ́n súnmọ́ mi lásìkò tí òye wọn súnmọ́ mi. àkíyọ̀ tó wá rí sí ọmọdé ni ó kò báyà. sí nǹkan kan lókè nílẹ̀ tá a dúró lé lórí yìí tí ò ní lè gbàgbá kàkà kákèrè má dolẹ̀ sapá fitan rẹ̀ ni ó yà mọ́ lọ. ẹ̀yin ìyá wa pẹ́pẹ́ fún wa ẹ wo ìyàwó ẹ má bínú pé ìbéèrè tí mo fẹ́ béèrè yìí torí pé ó máa ó rú mi lójú bákan bákan ni àwọn ìwà tí àmọ̀pẹ́ ń wù yìí níní wá béèrè lọ́wọ́ yín ni gẹ́gẹ́ bí àgbàlagbà pé ṣé bí ti wà nínú agboolé yín gangan òun ni àbí tiẹ̀ ló kọ̀ yàtọ̀ hmm. ó ṣe wọn kọ ni elédùn òkú nípa làákàyè rẹ àṣẹ àṣẹ ọ̀rọ̀ ńlá ló ń béèrè lọ́wọ́ mi a kì í bínú lágboolé wa kì í ṣe pé inú agboolé wa ló wà ìdúró ń pẹ́ wọ́ọ̀sì ló fa gbogbo ohun tí ń bẹ ńlẹ̀ yìí o èmi wọ́n bọ ọjà o bí mo sì ṣe fẹ́ràn rẹ tó níjọ wọn ò ṣe le tó o ọmọ pé mo wí fún ọ sórí inú òrùn ọ̀hán tó ti ń rìn ní òjé mi rẹ̀ jà ọmọ pé kò dáa nípò tó wà yìí káláboyún mọ rìn nù rùn gangan àá lóríṣiríṣi àǹjọ̀nù ní kọjá ẹ wọn ò fẹ́ o bí ìdìbá sì bàjẹ́ lọ́mọ pé tó nídìí ni ó dáa ìyá mi ẹ má bínú kì í ṣe bẹ́ẹ̀ mo sáré lọ ṣe nǹkan ni bí n bá sì lọ ṣe bí baálé mi bá dé àwọn náà ni wọn ò mọ bá mi jà hm? ẹ dákun ẹ má bínú ìyá mi. tó bá jẹ́ kí baálé rẹ dé kó rojọ́ kí n wá sọ pé mi mo wí fún ọ pé kọ́ mọ́ lọ. ẹ forí sí ìyá. Hm, hm, sàrà jókòó rẹ yóò rọ̀ ọ́ lọ́rùn òní ni ọ́ lára bí ewúrẹ́ ṣe ń kúnlẹ̀ tí ń dìde tí fi ń di tiẹ̀ wẹ́rẹ́ bẹ́ẹ̀ lẹ́lẹ́dúró bá mi ṣe wọn ò ní gbé òkú kúrò nú àlàyé wọn ò ní gbá àlàyé kúrò nú òkú rẹ̀ ó sì rí fún ọ̀nà tó ṣe ọkọ mi wọn ò fẹ́ nǹkan mi ìwọ bá fẹ́ ṣe gan tó bá rí pápá rẹ̀ kú pè mí wọn ṣe é èmi o. Yeah. Ah, ah yẹmi yẹmi ó di kí ló jókòó yìí ah! ibi yẹmi kí ni tó mú ọ tó sì mọ̀ pé láwọn ẹgbẹ́lẹ́ yìí kan kò gbọdọ̀ jókòó sórí odó lásìkò ọdún ìṣọ̀gbọ́n ní ìlú wa yìí ah, ibi yẹn mi dákun ohun tí ò ti ti tí ò ṣe tèmi mọ̀jà káyé kà sí mi ń gbà. ìyá mi mọ. àlẹ́ mọ àlẹ́ mọ ọ̀sẹ́ ní mọ̀ ọ̀sẹ́ ní ah, mọ̀ ẹ tí ẹ wá dúró ṣé ní òrùn hanhan yìí tá ń rún ẹ látà lò mo bí ẹni tá ń rún ẹ látà á lò sí àwọn ìwà sọ fún mi sá mo mọ̀ ń ké fún ọ tó ó yá mo wọlé lọ wà ní ohun èsè tán. ètò kù lẹ́rù ẹ ṣeun wọn bá yín parí rẹ ẹ mọ òun lé. ọ̀sẹ̀ nínú ẹsẹ̀ mi kí ló mú ọ lẹ́sẹ̀ ibi yẹmí kí ni rọ ń bẹ̀ kí ni rọ ń bẹ̀ ẹ dákun ara ẹ ọmọ lọ ká fẹ́ sùúrù àsìkò ti tó nù àsìkò ti tó nù ah, ah. mọ ẹ ọ̀rọ̀ agbẹ́sẹ̀ gbé bí mo ti ra ń gbé. nítorí nítorí nítorí gbẹ̀ndé ẹ rọra òní ní ọlá ẹ sáà rọra má fi kùn délé. ayọ̀ abara díndín. Ah, àbí aláàyè o ìlẹ́ òye ọmọ òkè ọkọ ewu ọmọ. elédùn ọmọ ò sẹ́wọ̀n àdúpẹ́ lọ́wọ́ onílẹ̀ mo dúpẹ́ lọ́wọ́ àwọn tó nílé ayé àkó ọ̀rọ̀ ọmọ. ẹ ṣeun bó o wà ní. adúpẹ́ abo ni o. abo bẹ́ẹ̀ ah, ni. kò sí èyí tí ì sọ mọ́nú rẹ̀ kọ́yàn kọ́yàn ojú mi. yóò sì dirun yóò dìgbà fún ọ ọ jèrè rẹ̀ àmọ́ òye ọmọ ọmọ ìmú àmì wáyé o. àmì bíi ti bó o wà bí. ìkèlè ń bẹ lọ́rùn rẹ̀ ní ìtòsí túmọ̀ ìpè kele Ṣàngó níbẹ̀ lọ́rùn rẹ̀ ìkélé ń bẹ lọ́rùn rẹ̀. bẹ́ẹ̀ni. ìkélé Ṣàngó. alágbára ọmọ ni. ó ti yé mi. ọ̀rọ̀ rẹ̀ yé mi. ẹ ṣe mo dúpẹ́. àdúpẹ́ àdúgbàrá ẹni. ẹ dákun hmm? ṣé mo lè wọlé kí n. ẹ ń bọ̀ nà ń bọ̀ ọ wọlé ní sùn ń bọ̀ o. ó ṣe rí nù ìyá rẹ̀ ní torí gbogbo ohun tá a bá ní kí ìyá rẹ̀ wọ́n ti òun gan ni màá ń lè san apá sí i àmọ́ látìgbà náà tọmọ náà ti tó láti ní pé à ń fọkọ àbá ń mọkùnrin wálé mi ò ti rọkùnrin kankan pè débi pé wọn ò ná òun gbè sílé èyí tí yóò wá jàjà máa rí náà eh, lọ́lọ́jọ́ bá dé n ló wá ń mú mi jókòó tí mo rò sọ́tún tí mo rò sósì gẹ́gẹ́ bí àgbàlagbà tí mo tan àwọn onímọ̀ lọ ni wọ́n sì jẹ́ kó yé mi wípé ohun tí ó lè máa rọ ìbínú ọmọdé àbírú ọkùnrin tí ò bá fẹ́ fẹ́ gẹ́gẹ́ bí aya sílé àti kó lọ́wọ́ ẹ̀dùn àrá o. dájúdájú tẹ fi ń yé mi ní pé bá a bá lè rí ẹ̀dùn àrá a ó rí àtúnṣe sí ọ̀rọ̀ àmọ̀pé. òjò báwọn lọ àtúnṣe máa wà ẹ̀dùn àrá yìí náà ní kókó bá a bá ti rí ẹ̀dùn àrá. a ẹ̀dùn àrá ọ̀rọ̀ ọmọbìnrin kan ló gbé mi dé àyìn ṣé ọmọbìnrin tí mò ń sọ lẹ́nu yìí mo nífẹ̀ẹ́ rẹ̀ púpọ̀ gan ni o mo nífẹ̀ẹ́ rẹ̀ dọ́kàndọ́kàn mi ni ṣùgbọ́n ọmọ náà máa ń ṣe bíi ẹlẹ́gùn bíi kó máa ṣe bíi ẹlẹ́gùn ṣọ̀gbọ́ láwọn ìgbà kọ̀ọ̀kan kó máa bínú nígbà mo wá lọ sọ́tún tí mo lọ sósì wọ́n pé ọkùnrin tí ò bá fẹ́ nítorí pé wọ́n láwọn ọkùnrin kọ̀ọ̀kan ti fẹ́ rí tẹ́lẹ̀ tí wọ́n ti sọ ẹ̀mí wọn nù wọ́n pé tí n bá máa fẹ́ tí mi fi ní sẹ̀mí mi nù bí àwọn fi tẹ́lẹ̀ hùn àfi kí n lọ wá òkú Ṣàngó ìyẹn ẹ̀dùn àrá mo ti wá wọn pé gẹ́gẹ́ bí àgbàlagbà gẹ́gẹ́ bí ẹ ṣe jẹ́ ìyá fún wa nínú ìlú yìí pé kẹ́ ẹ ràn mí lọ́wọ́ níbo lẹ mọ̀ tí mo ti lè rí ẹ̀dùn àrá. ẹ̀dùn àrá iná kò lọ́ọ̀ fi dà lálẹ́. <laughs> ẹni Ṣàngó bá yọ̀ǹda fún ni ó ṣọ̀wọ́n ẹdún ara bọ́ bá tún lọ nílùú kọ́ lọ béèrè èmi ò ní ohun tọ́jú ọmọ bẹ́ẹ̀ o. ẹ̀yin ìyá wa ṣe àbí ẹ mọ àwọn oníṣàngó kan tẹ́lẹ̀ jù ọ̀dọ̀ wọn fún mi kí n lọ ni. ọlọ́yà ń kọ́. ẹran má jẹlé. ẹ ògbóni. àrẹ̀mú. ẹ ǹlẹ́ ẹ má bínú pé mo dá yín dúró mo ń ṣe ọkàn nínú ìyàwó. mo ti gbọ́ ọmọ kan sílẹ̀ tó ìyá tàgbó. wo obìnrin wo mo tún fẹ́ gbé sínú ilé bí ò ṣe àmọ̀ pé. àmọ̀ pé bẹ́ẹ̀ nulẹ̀. irun tí mi ń wí fún ọkọ nù n tí ìsan ni pé bí má máa gbóbìnrin sínú ilé gan-an àmọ̀ pé ni mò ń gbàdúrà kí n gbé sínú ilé. Ah ẹ̀rú gbà mí ìbá ní èmi là níyọ̀sí bá a ti fẹ́ ó dé bẹ́ẹ̀ náà ni ó rí. yóò rí bẹ́ẹ̀ yóò rí bẹ́ẹ̀ lágbára elédùà yóò rí bẹ́ẹ̀. ẹ̀yin kẹ́hìn má jẹ́lé àrẹ̀mú torí nǹkan kan mo ṣe ránṣẹ́ pé yìí o mo mọ̀ pé ẹ̀yin lẹ lè ràn mí lọ́wọ́ lórí ọ̀rọ̀ àmọ̀pé tì mí torí mo ti lọ síbì kan wọ́n sì wí fún mi ń bẹ̀ pé bí n bá lè rí ẹ̀dùn àrà ń rèé àmọ̀pé mo sì mọ̀ pé ẹ̀yin méjì náà lọ́rẹ́ mi ẹ̀yin láláṣírí mi ẹ jọ̀wọ́ ẹ ràn mí lọ́wọ́ ibi tí n bá ti lè rẹ dun ara tàbí bí tẹ bá lè júwe fún mi ẹ ṣàánú mi. àbámọ̀ ní gbẹ̀yìn ọ̀rọ̀ ẹni tí wọ́n kìlọ̀ fún pé kó má wọkọ̀ adití tó lè tọ̀ fún ẹ̀fọ́ tó wá sórí ẹ̀ pọ̀rọ̀bọ kó lọ́ wọkọ̀ adití ṣó wá lọ́kọ̀ adití tó wò yẹn ó wá sáré burúkú wẹ̀yìn kẹsẹ̀ burúkú wẹ̀yìn adi tí o sì lè bọ́ ọ̀la sísọ fún pé kó dúró kóun lè bọ́lẹ̀ àfi tí òun bá ẹwà rẹ̀ bá ń gbàdúrà tó ń gbà tí bá ń ké pé elédùà wípé kìtọ̀ gbọ̀ wòye adi tí o torí àti pé tọ̀ bá gbọ̀ ló bá lóun fẹ́ tọ̀ ká bọ́lẹ̀ ìwọ ń tọ̀ fún ẹgbẹ́ ẹ kò lè bọ́lẹ̀ nínú ọkọ̀ sórí ibi tí èèyàn méjìlá tó bá ti ń bẹ́ẹ̀lì ọkọ̀ ṣòkan sọ̀rọ̀ wípé ó jáwọ́ nínú nǹkan onítọ̀ ńlá ti jáwọ́ lórí àmọ̀pọ̀ lójúṣe tútù wà láàyè àbí kí nìkan tó wọlé sọ̀rọ̀ tó wà lẹ́yìn. ohun tèmi ń rò lórí ọ̀rọ̀ yìí nítorí bí ti ń sọ̀rọ̀ ọ̀hún ọkàn mi ń ṣe ròyìnròyìn wípé bálágbèdè rẹ̀ ṣe ń luni lójú kan ó ṣeé ṣe kí àmì rẹ̀ kó jẹ́ gidi tí ó mú bọ̀ ńbẹ̀. orí rẹ pé oje orí rẹ pé. àti wípé wọ́n ní kíṣu tó dìyàn wàhálà pọ̀ ńbẹ̀ o akọ́kọ́ bẹṣu a sè lórí iná a ṣẹ̀ṣẹ̀ wá bẹ̀rẹ̀ sí gúnṣu lódó kó tó wá di jíjẹ ká tó máa wá fẹ́ gẹ́lẹ̀ pé à ń jẹṣu gbogbo ohun táwọn bá ń ṣe láyé yìí tí wàhálà bá ti wà ń bẹ̀ à wọ́n sọ pé iṣẹ́ tó bá ti gbàágùn lójú ẹni ó di dandan kó wọ́n jẹ fún ni jẹ. bẹ́ẹ̀ni. obìnrin téèyàn bá wá jìyà jìyà nítorí rẹ̀ téèyàn wá padà wá rí fẹ́ ṣé ẹ mọ̀ pé àbákalẹ̀ nírú wọn máa ń jẹ́. ṣé ẹ máa jẹ ó ti gbìyànjú kò sì kúrò lórí ọ̀rọ̀ yìí náà tá a bá wá gbárùkù tì tó bá wá padà wá já síre tó já sáyọ̀ ìdùnnú gbogbo wa náà ni o ẹ̀yin jẹ́ ká jẹ́ ká tì lẹ́yìn lóòótọ́ èmi mi ò lè sọ pé bíi báyìí láti lè rí ẹ̀ẹ́dùn àrà torí látìgbà tí mo ti gbọ́njú mi rò pé mo rẹ́dùn àrà òun rí ẹ jẹ́ ká gbìyànjú. ó gbà mí láti ẹ̀mí ara mi pé wọ́n sọ pé ibi tá a bá ti rí ènìyàn méjì àbọ̀ bá ti pé mẹ́ta tí wọ́n bá ti ń fẹnu kò síbi ọ̀rọ̀ pọ̀ ṣùgbọ́n àbí lọ́kọ̀ọ́jú síbi kan òmùgbò èèyàn ló máa náà ń pẹ̀ síbi. bẹ́ẹ̀ ni. tó lọ gbà tí wọ́n fọ́ ẹ fọ́ ẹ tó ti ní oṣù tán láti fọwọ́ sí pé kèmí náà kò rí lọ́wọ́ láti mo máa fẹ́ rí ẹ̀dùn àárá yìí àti ẹ̀dùn àárá. Ah o ṣe wọ ọ̀rẹ́ mi mo mọ̀ lọ́kàn mi wípé ó mọ̀ bẹ̀. àmọ́ṣáá ibi tẹ́ ti máa rí ẹ̀dùn àárẹ̀ yìí àbí ẹni tó lè ṣe atọ́nà wa tá a máa fi rẹ́dùn àárẹ̀ yìí kí tó ṣẹlẹ̀ fún yín máa gba ìhà ẹ̀mú méjìlá lọ́wọ́ yìí. méjìlá ṣé wọn máa jẹlé wọn máa jẹlé ìṣèlérí fún ọ sórí nígbò bá dùn wúrọ̀ ọ̀la ìfẹ́ lọ bá ìyá tí wà ní ìsàlódò tá a jẹ òkú. ìyá àjíun. ìyá àjíun ìlọ́gbà ìyá àjíun ṣiṣẹ́ àlàtí mẹ́fà péré náà ní ìrò owó tí n bá ti gbà ń bẹ̀ wọ nílò. ẹ wá dáko nítorí òkò ṣàngó ikò fún. Ah. ẹ wá ní sùúrù ṣẹta bàbá ara ẹmu yìí fún mi àfẹ́fẹ́ fún mi lówó ẹmu ẹ má fún mi lójú ìrún kọ́ máa lọ sọ fún ìyàwó mi pé ọlọ́tí lè mí o ẹgbọ́n yẹn ló mọ̀ fẹ́ o ẹ lójú ẹ má fún mi o. kò lè fún ọ lójú àlà o ojú àrẹ̀mú ni ó ti fún ọ. Ah! Ah! ẹ má fún mi lójú àlà ẹ má fún mi lójú àlà. yóò fún ẹ ẹ lẹ́lẹ́ o ìyá ìná ẹ̀gbọ́n mi èmi ni. mo ti wòye ní iwájú salon mi ìrìn lò mo pẹ́ kù lè ní àyìnlẹ̀ ni. kéèyàn ọlọ́ọ̀bù gbogbo sílẹ̀ lánàá àkíyọ àkíyọ sọ lórí igbó ọmọ òsì ọmọ òfin tó sọ pé ọ̀fẹ́ tó gbọ́ pé pààyàn kan lánàá ni. ẹ̀gbọ́n mi káṣẹ̀ wá ní pé wọ́n ní pé àwọn pípààyàn ṣé èmi ló pa ni. àwọn onídùúrọ̀ tẹ̀ ń jọ pé kò ní ní ìrìn kankan tún lára rẹ̀ lágbára ọlọ́run àkíyọ àkọ́kọ́ ọ̀gbà ò gbogbo rẹ̀ ló gbọ́ nílùú yìí o kódà gbogbo ìlú káàkiri káàkiri báyìí lọ́wọ́ ìfọ́ mu fáyọ̀ lánàá. ẹ wo ẹ wo ẹ wo ẹ wo ẹ̀gbọ́n mi ṣe rí nílé ayé ta wà yìí ẹni tí ò bá ní ọkàn kìnìún kó lè bá kìnìún jẹun ṣe rí tó bá jẹ́ wípé ọ̀rọ̀ àmọ̀pé tá à ń sọ yìí òun ni yóò pa mí ẹ kúkú máa mú mi lọ. Ah, nítorí ọ̀rọ̀ obìnrin sọ pé kíkú kókó máa mú ọ lọ ẹlẹ́dàá mi ò ní jẹ́ elédùn ò ní jẹ́ jẹ́ ń sọ kí nìkan fún ọ akíyọ̀ bó bá ti pé lórí ọ̀rọ̀ ọmọ yìí ni ọ̀ ní fọ́mọ yìí lójú mi kì í sojú ọ̀mí mi lọ́ọ̀tọ̀ ọmọ yìí bẹ́ẹ̀ ni. ẹ wo ẹ̀gbọ́n mi ẹ fi yín múlẹ̀ ẹ fi yín múlẹ̀. ìní o ìní á mélòó lèmi rẹ iṣẹ́ náà tirẹ̀ ló kù ni ó wá ní kí n fi ẹ lọ kí ìwọ̀wọ́ mọ̀ wá sọdá ọlọ́run ní jẹ́. ẹ ṣe rí ọ̀rọ̀ èmi àtàmọ̀pin kò yé yín ní mo bá rọrùn lélẹ́yìn èmi àti àwọn ọ̀rẹ́ mi à ń loko lóòrọ̀ yìí mo ti wá ní pé kí wọ́n dúró dè mí ní ọ̀nà ìpàdé odò ẹ̀yìn ilẹ̀ ti bí tẹ́ni máa lọ fi ojú ẹ̀wọ̀n mi lèmi náà lè mú kí n lè fi dákun kí n fi kún oko mi ni wọ́n ní wọ́n bá yín fún káwọn máa lọ. gbogbo ọ̀rọ̀ tí mo mọ̀ sọ lórí ọmọ òun ò ní gbọ̀n kankan lórí ẹ̀. ẹ á máa sàn yín bó bá tún yá. dákun bí n bá ń bá ẹ bó bá gbọ́ ta ló wàá bá ọ sọ̀rọ̀ tó wàá gbọ́ ẹ bóyá bí àwọn kí bá sì bá mi sọ yín gbọ́. ẹ ọ ní kí n. bí àwọn kí bá bá mi sọ bóyá yín gbọ́. Ah, etí rẹ ti di láti rẹ akínyọ òdàdà sánú mi akínyọ kí ló dé. ẹ wò ẹ wò ẹ wò ẹ máa lọ ibi àjọ tẹ̀ lọ nígbò bá dìrọ̀lẹ́ láti máa sọ. akínyọ akínyọ akíyọ̀ àyà ah, mi lọ́wọ́ dákun òsì sánú ọmọ yìí o dákun bá mi yà wọn àtọmọ òsì tó náà ń fẹ́ bá mi yà wọn dànù o akíyọ̀ kí n tọ́jú mi. bàbá ọ̀rọ̀ náà tójú sú mi gbogbo bí tá a gbéyàwó mi dé pàbó ló já sí ohun tí gbogbo wọn wí fún wa náà ni pé ká lọ wá òkú ṣàngó wá mo sì ti wá lọ ọ̀gbọ́n mo ti lọ ọ̀gbọ́rọ̀ mi ò rí tí jókòó ṣàngó àwọn èèyàn mi kan lọ́wájú èèyàn yìí fún mi wọ́n ní gba débi wọ́n pé máa ràn mí lọ́wọ́. ẹ̀dùn bẹ́ẹ̀ ni bàbá. okòó sọ̀kú wá jẹ́ jẹ́rà lọ́jà. Ha. èmi ewélérè ọba kòso inú lóko Ṣàngó gbé èèyàn tó bá fẹ́ rí inú arábàmbí ẹ pé kó lu wàrí òfodó kóná. ńlọ wá wá sọ́dọ̀ mi. bẹ́ẹ̀ ni bàbá. gbogbo oko tèmi gbé oko ṣàkóso ọjà òkú. èèwọ̀ ni o èèwọ̀ ni o èèwọ̀ ni o ẹnìkan ìbú Ṣàngó lẹ́rùn béèyàn bá bú Ṣàngó tòjò tẹ̀rù lólúwarì ó fi gbólógbò gbọ́. bí n bá ti fún ọtọ́ tó bá ti lù ú. yìí mẹ́kọ̀ọ́ pupa. kan báyìí yóò padà síbi tó ti wá. ẹ fi mílẹ̀ náà. sílẹ̀ kiri kàkàkà. ewé lérè lé o. ṣàngó mọ́ bá ń jà àwọn olówó ẹbọ ń lé. bàbá mi abọ orí mújì náà ṣu kùkẹ̀kùkẹ̀. ọmọ kékeré mo tó kélé o mo tó kélé o àgbàlagbà mo tó kélé o mo sókèlè o ṣàgò mátó mi lòkùn lọ́kùn o mo sókèlè o ẹ̀rọ ẹ̀rọ arábàbí ẹ̀rọ. káàbọ̀ bàbá mi ẹ káàbọ̀ ọ̀ka ojú ọ̀nà tí ń lé fùrù kọ̀ọ̀kan tọ́lọ́dẹ. onílé náà o àkàrán dìgbò apẹran tí jẹwé gbẹgbẹ àti wúrò ní fojú winá ọ̀mùrẹ̀rẹ̀ níbi rẹ̀ tó yẹ adébábọ̀ ọ̀run mi là tí ó kọ tí ọgọ́ fàtẹ ìmí sẹ̀kó lódù. ọdún máa yà. sọ́ọ́ má dánwò tọ́ ọ dánwò tọ́ ọ tẹ́wọ́ gbà ó kú dànù bí èlùbọ́ èmi mọ́ sọ bẹ́ẹ̀ ọ̀yà fífi làárẹ̀ ẹ̀rọ ẹ̀rọ ṣẹ̀ṣẹ̀ kówé nígbà tó bá ti délé àṣẹ́gun ti délé. ẹ bá ń gbé tán ògo òòṣà ẹni là gbé gẹ̀gẹ̀. ẹ bá ń gbé tán ògo òòṣà ẹni. kí ló lọ tó ń dá òun ẹ̀kún ẹ̀ ṣàlùyẹ̀ fún ẹ àwọn ọlọ́pẹ́ ilé ẹ̀ ó ti pẹ́ jù àbí. ẹ wò ó ṣe rí ọ̀rọ̀ kó Òṣogbo yẹn kò yé mi mọ́ torí pé ẹ̀gbọ́n mi ń bínú sí mi lẹ́nu ijọ́ mẹ́ta yìí èmi sì rò pé wọ́n fi oko òun lẹ̀ torí mi tó ń sọ kò tiẹ̀ yé mi rárá. wọ́n fi oko lẹ̀ kò tí mo wá ọdún mi wà fẹ́ kan fún pé ṣé mọ̀ kó torí ọ̀rọ̀ kò lásìkò náà ṣe ń Wow, kí ni ẹ wo ẹ dúró ní mo lọ. ọlọ́dẹ ìdájọ́ ẹja lẹ́nu. akínyọ̀ akínyọ̀ akínyọ̀ akínyọ̀ akínyọ̀. akínyọ̀ akínyọ̀. Ó ti gbọ́! Ó ti gbọ́! fún yín ṣe yóò máa bá yín ṣe ṣe rí ẹdùn àrà tẹ́ fún mi tẹ́ ní lọ́lọ́ fún ìyàwó mi níṣẹ́ ló dàbẹ̀ ni pé àìsàn ọ̀hún gan ẹ̀dùn náà ló fi sílẹ̀ gangan ni bẹ́ẹ̀ ti ní a tá a lò báyìí náà lára ìyàwó mi yà. Ha ha ha ha ha. wọ́n ní Gorílọtà yí àgbàrá òwò ẹ̀yà dífáfò yìí ìdí níjọ́ tí lọ́ọ̀rẹ́ pọ́ta sínú omi ìyàwó rẹ̀ ti dewé abẹ́rẹ́kọlù sojú òkè sakọ́niá fi jẹ̀sọ àmọ́dún sojú ẹ̀ mú láàfin sìnkú alágbẹ̀dẹ ìwọ ọkọ rẹ̀ ọ̀dàgbò dìwọ́nrán òdìwọ́nrán dàgbò gbígbé bá dàgbà títí ìrà kúrò kí lórílẹ̀ yìí tiẹ̀ dàtẹ̀ pẹ́ lónìí ọ̀tẹ̀lẹ̀ pẹ́ ọmọ. ẹ̀rọ olùkóso ẹ̀rọ ẹ̀rọ olùkóso ẹ̀rọ. ẹ máa ra bọ́. yóò dà bọ̀ yóò yọ ayọ̀. ẹ̀dá rẹ ò ní gbà bọ̀dù ah, ọba nínú ta ló dùn jù lẹ́nu mi láyọ̀ mi kún inú mi sì dùn ẹ wá wò ó pé bí mo wí fún ọ wípé ibi tágùn bá wà ibẹ̀ lè ra ń tàn lọ torí pé ilé ló wà báyìí tẹ́ra tiẹ̀ tàn wá elédùà ló dìdí yan ọkọ rẹ fún ẹ kì í ṣènìyàn ẹ sì lóra yín pẹ́ pẹ́ pẹ́ dọjú alẹ́ wo ọkọ mi wọ́n ni mo ní kí jù ah ó ṣe gan o fún ọ onírú ọpẹ́ tí mo lè bí kò sí pé kébìlìdù àbá mi dúpẹ́ lọ́wọ́ rẹ mo dúpẹ́ fún ọ inú mi dùn ayọ̀ mi kún. ẹ wo ìyá wa ìyá àgbà a kì í dúpẹ́ ara ẹni nítorí pé ohun tí ẹni mo ṣe yìí tí ìbá lè ṣe nítorí àmọ̀ pé olólùfẹ́ mi torí tatú ni ó ṣe ṣe. àwọn ò ní wá ọ sí hmm, ò ní ṣubú dànù orí ìwọ náà ò ní burú ìṣẹ̀dá rẹ ò ní gbàbọ̀dẹ̀ ọwọ́ rẹ ò ní kàn tẹ̀lé àpò ìyá mi ẹ inú mi dùn o pọ́jú òní tiẹ̀ sojú ẹ̀mí ẹsẹ̀ ah, ìyá mi ìwé ẹ̀pẹ̀ fún mi o ẹ pẹ́ pẹ́pẹ́pẹ́pẹ́ ẹ fọwọ́ pawú ẹ fèrè gìjòbì ìyá mi ẹ̀wọ̀n mo sì tún dúpẹ́ lọ́wọ́ akínyọ̀ náà torí bí wọn bá dúpẹ́ ta mo tún fẹ́ dúpẹ́ fún òun wọn pẹ́ dá o akínyọ̀ àfi kélédè ọba ń dúpẹ́ fún ọ kò sí mo dúpẹ́ ọkọ mi. a mọ̀ pé a kì í dúpẹ́ ara ẹni torí ohun tí mo ṣe fún ọ yìí tí n bá lè ṣe fún ọ nítorí ìfẹ́ mi tàbí mo wá ní ó ṣe fún. bobi mọ́wọ́ rẹ wá mo ti hmm, mo fà á lé ọ lọ́wọ́ àjẹdálẹ́ ni ó jẹ fún ọ.